أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين الحمد لله الحمد لله الحمد لله رب العالمين أدخل دولهم وبالك يلو بالك ورجلو ọba tó mú abẹ̀rẹ̀ Ramadan láyà tàlàáfíà wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ à ń ti lọ náà nù ni ọlọ́mọsà ṣe lọ́rùn fún wa kọlọ́n bá ti bẹ̀rẹ̀ láyọ̀ ọlọ́njẹ́ apẹ̀rẹ̀ pẹ̀lú dùnú kápẹ̀rẹ̀ pẹ̀lú àtàlàáfíà ọlànàbì lọ́dọ̀ ọlọ́run mú fàṣìkò yìí kí gbogbo ẹ̀yin àfa wa tí ẹ̀ ń ṣiṣẹ́ ọlọ́run tẹ gbéṣẹ́ ọlọ́run dání tẹ́ ń ṣe wá sí lọ́sàn-án lóru nínú Ramadan lórí rédíò ní lórí tẹlifíṣàn ní àti gbogbo ẹ̀yin ní wọ́n sálá mọ́sálásí káàkiri ọlọ́run dákun sábà ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan ọlọ́run kó gbà ní bàdà fún wa ọlọ́run nàbí lọ́dọ̀ ọ̀rùgbọ́n àfáwà tí wọ́n kọ́ alẹ́kọ̀ọ́ tí wọ́n ti lọ bá Sheikh Adam ọlọ́run bá wa kẹ́ wọn bá gẹ̀ wọ́n bá Sheikh Kamaldeen ọlọ́run sábà kẹ́ wọn bá gẹ̀ wọ́n bá Sheikh Yusuf Lágbàjì ọlọ́run bá wa kẹ́ wọn ọlọ́run bá wa gẹ̀ wọ́n àti gbogbo àfá àtẹ́ni kọ̀ọ̀kan wa gbára wọn sàǹfààní nínú ayé tá a kẹ́kọ̀ọ́ lára wọn ni àwọn tá a kàtẹ́ra wọn tá a gbọ́ wá sí wọn àtàwọn tẹ́ pé ìwà wọn lásán làwù láfi kọ́ṣì làwọn náà fi ń dolóríire ọlọ́run dákun sábà kẹ́ wọn àwọn tó ti lọ àwọn tí ń bẹ láyé ọlọ́run jájà àlùbáríkà àwọn pẹ́ o pẹ̀lú ànábì lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah eléyìí ni mo fi kí wa láàárọ̀ yìí káàbọ̀ sórí ètò yẹtò wa Ramadan Kareem ètò alálùbáríkà tẹ́ ń gbádùn nílé iṣẹ́ Orísun tẹlifíṣàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo orúkọ mi yìí padà Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà yín náà ni hmm. gẹ́gẹ́ bí ìṣe wa ẹ mọ̀ pé lórí ètò yìí àwọn gbá àwọn àfọ oríṣiríṣi wá fún wa dá wa lẹ́kọ̀ọ́ hmm, àwọn àfọ àwa tún ti wà ń bí lèní láti dá wa ọlọ́run mọ́sàbá wa dúpẹ́ fún yín ọlọ́run bá dúró tì yín iléeṣẹ́ yín náà kò ní bàjẹ́ tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarílẹ̀ṣẹ́ standard insurance consultant limited ọlọ́run mọ́sàbá wa pẹ̀lú yín ọlọ́run ní fi yín sílẹ̀ yíyàwó alájà wa Kudiratullah ẹ̀kọ́ ló towó àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín yíyàwó alájà wa Ṣówọlá ọlọ́run bá wa pẹ̀lú yín àti gbogbo ẹni tẹ́ ẹ kún wa lọ́wọ́ lórí ètò tọdún yìí yíyàwó Damorich Lágége àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ìyàwó alhaja mọ̀sọ́rọ̀ tó lówà tó yìí lábẹ́kúta àdúpẹ́ pọ̀ lọ́wọ́ ọlọ́mọ́sàbà àdúpẹ́ fún tó kún náà tá a tún retí ọwọ́ yín à ń retí ọlọ́mọ́sàjà rí nírọ̀rùn ọlọ́run Muhammad lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ó tẹ̀lé pé àtàrà bètò àlejò mi tún ti wà ń kalẹ̀ lánàá ńgbà tí mo gbé bàbá wa Sheikh Muhsin wá àwọn èèyàn ń pè mí pé ah, àwọn gbádùn bàbá náà púpọ̀ àwọn dẹ̀ tún fẹ́ kí wọ́n tún wá sórí ètò lẹ́ẹ̀kan ẹ fọkàn balẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run bá tún padà bọ̀ bàbá tún ti wá dé lónìí náà bákan náà òun ò ní jó sun wọn torí sí Ọlọ́run náà wọn gbé dání wọ́n sì máa ṣe náà ni bàbá Sheikh Muhsin ajagbe mọ́kẹ́ ìfẹ̀dí wọ́n tún ti wà ń bí pẹ̀lú ẹ bá ń sálàmù sáwọn ará ilé kí wọ́n yàn pé ẹ̀yin gẹ́gẹ́lẹ́ tún ti wá lẹ́nu. salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuhu. tó adúgbò pọ̀ bàbá sheikh musin ajagun wọn kẹfẹ tẹlẹ tún rí àwọn náà ni àwọn ti rí ṣùgbọ́n kó tó di pé bàbá wọn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fún wa hmm. ẹ jẹ́ ká dókè lọ́hùn náà hmm, a lọ sí a lọ wo ẹ̀kọ́ ramadan ta nílò ní ramadan àti orí eré orí ìtàgé ta máa ń ṣe yẹn à ń fẹ́ sponsor fún eré yẹn náà àwọn tí wọ́n máa kó lè fún wa hmm, ìyá wa kọ́lé tó wó ọ̀rọ̀ bá dúpẹ́ fún yín ọ̀rọ̀ musa wa san ilẹ̀ ìyá wa alhaja wa sọ́ọ́lá nílùú amẹ́ríkà ọlọ́wọ́n wa pẹ̀lú ọlọ́run ní fi í sílẹ̀ ọlá alájà náà wa ọ̀yá sí pẹ̀ adúpẹ́ kò lọ́wọ́ tìyín náà o ọlọ́mọba adúpẹ́ fún yín ìyá àti eh, àwọn òbí tẹ́ ní àmọ́ tọrọ fún ọlọ́mọba wa kẹ́ bá gan ìyá wa Samia àti ìyá wa alhaja wa Fatima ọlásàndé ọlọ́mọba àforíjì wọn kọlọ́mọba àsekún sinmi fún wọn ọlọ́yà náà Muhammad lọ́dọ̀ ọlọ́run la hawla wala quwwata illa billahi ilẹ̀ aliyu ilẹ̀ azim ẹ̀rí lábala bínà à ń kàn sí gbogbo ẹ̀yin ní dúndùn ọlọ́rẹ wípé ẹ dákun gbogbo wá sí ẹ máa gbé bọ̀ a máa bá a lọ wo eré orí ìtàgé tá a níta pè ní ẹ̀kọ́ Ramadan tá a bá kó mbẹ́ a darí sílùú Ìlọrin lọ́dọ̀ àfa àwọn Al-Qur'ani a gbọ́ àsì tiwọn náà kó torí pé a wà padà sínú stúdíò láti wọn abálejò mi lọ <laughs> bàbá musulman ajagbe a wà tẹ pẹpẹ ọ̀rọ̀ kí la fẹ́ sọ̀rọ̀ lórí inshallah a máa sọ fún yín bísímìlà ìjà lọ sókè lọ́hùn ẹ̀sùn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem mo rò pé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa yìí náà ń gbádùn bó ṣe ń lọ ẹ gbádùn eré orí ìtàgé tèmi tá a wò àti wáàsí tá a gbọ́ ọlọ́run oṣù dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ náà bá ní ti yẹn máa gbé bọ̀ àbá yín náà sáfẹ́fẹ́ pẹ̀lú ògbó ṣáàlà ẹlẹ́bí àdéhùn tí <laughs> iléeṣẹ́ alálàájì tìlú èkó ọlọ́mọjọ́ bàjẹ́ fún wọn láéláé ọlànàbí lọ́dọ̀ ọlọ́run bàbá lónìí nǹkan tí mo fẹ́ kẹ́ bá wa yanjú òun náà ni ọ̀rọ̀ nípa oṣù tẹ́ ẹ sọ lánàá ẹ ti sọ bá àti máa rọ́ṣù àwọn oṣù tí máa jáde bóṣù tí máa jáde bóṣù tí máa yọ bóṣù tí máa ṣe gbogbo ẹ ẹ ṣàlàyé lánàá rẹpẹtẹ mo wá fẹ́ mọ̀ ǹjẹ́ oṣù yíyọ yìí àti àwa ènìyàn ǹjẹ́ ní bàtà pẹ̀lú ìsẹ̀mí ayé wa bóyá táàmù tóṣù kan yọ tó wá bí èèyàn kan sásìkò yẹn bóyá oṣù yẹn ní influence inú ayé èèyàn pé yóò ní tààfíìrì kan lára gbèsè ayé èèyàn àbí kò sí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم adúpẹ́ lọ́dọ̀ àlùfáà ọba púpọ̀ tí wọ́n yànnàná gbogbo ìgbésí ayé wa lọ́rọ̀ Orísun Ọlọ́run kò ṣe dáadáa fún wọn tó fi ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn èèyàn onítẹ̀bálọ́wọ́ alkọ̀hárì karim tọ́lọ́ ni wa ja'alna al-layla wan-nahara ayatayn wa ma'una ayatul layli wa ja'alna ayatul nahari mubsiratan litabtagu fadlan min rabbikum wa lita'lamu adada as-sinina wal-hisab ìràwọ̀ táwọn òyìn ẹ̀rí pé bí kan wà ní alkọ̀hárì tọ́lọ́ ni was-samai sa'atal buruj wọ́n fi àwọn ìràwọ̀ òun ọlọ́run bá fi búra oṣù méjìlá ni a dẹ̀ ti rí i pé nígbà tí wọ́n ti rán Armstrong ó wà náà àwọn tó lọ sínú space láti lọ wo bóni bùrọ́jì wà a rí pé gbogbo ẹ̀ wọ́n ti try wọ́n lọ sínú sọ́mọ̀ wọ́n rí i pé ìràwọ̀ yẹn méjìlá ni méjèèjìlá tó ní ó ní ṣe pẹ̀lú ẹ̀dá èèyàn Eh, gẹ́bí taka náà Al-Qur'an tẹ̀dẹ̀ mọ́ àdísà nẹ́bì tó ní wà iná iná àádọ́kún láyé àmọ́lùwé àmọ́lẹ̀ alì náà tó máa tó díẹ̀ láàrin wọn àtọ́lọ́hun wọ́n ẹ̀sì dúkọ̀ alẹ́ ìkìtà wọ́yà àmọ́lùwé àmọ́lẹ̀ alì jannati wọ́yà dé lò ha tẹ́lẹ̀mí àti máa hùwà bọ̀ bí ọmọ náà láti lẹ̀ hmm. akọ̀dé stage kan abẹ́ sí hùwà ọmọ àjẹ́nà àṣẹwà àjẹ́nà náà hmm. akọ́kọ́ sọ nípa pythagoreans theorem a sọ fún wa pé gbogbo nǹkan wà pẹ̀lú isab ó wà pẹ̀lú mathematics lọ́lọ́run fi ṣe nǹkan uh-huh. tó bó tán bá bímọ míì wọ́n lè náà bí ní january january yẹn àwa bìlú pé productive àti harvest ó máa ń wà fún ọmọdé a ní ọjọ́ àárọ̀ àlọ́jọ́ ọ̀sán àlọ́jọ́ alẹ́ tá máa fi ń wò pé tó bá bí ní january àti mọ̀ pé one wà nígbèsí ayé ọmọ nìní wọ́n tó wá bí ní one one tó tẹ̀lé àwa wo harvest ẹ̀ ó wá jẹ́ bí ninety kìíní kan la máa fi wo nọ́mbà báwo ni nọ́mbà ṣe ń reflect ní ara ìgbésí ayé ọmọ èèyàn nọ́mbà máa ń ṣiṣẹ́ lára ìgbésí ayé ọmọ èèyàn ìràwọ̀ tó bá wà níta náà ó tún máa ń ṣiṣẹ́ pẹ̀lú ìgbésí ayé ọmọ èèyàn tẹ bá rántí bí ọdún mẹ́rin síbí yìí ẹnìkan pè mí mọ́ wa lórí ètò after ètò ó pè mí olóhùn wà lábújá ìgbà tó máa pè wọ́n padà sẹ́ẹ̀dì déètì tán bí wọn after the date mo wá pè wọ́n padà mo dẹ̀ kí wọn ọmọ bo ní ọlọ́mọ Kogi state lòun ọ̀kẹ́ ló ṣe ní báǹkì ló ń ti ah mo níbi ketra ló yẹ kó máa ṣe ketra ọdún ketra ló ń ti ṣe láàárọ̀ ọjọ́ bọ̀ torí pé òun kàwé làwọn fi lọ làwọn fi ṣiṣẹ́ báǹkì bọ̀ àwọn kàn ń jẹ gbèsè ni wàláì ketra ló padà sí dèsì ó dẹ̀ padà di nǹkan ó ń jẹ́ ká mọ̀ pé gbogbo àwọn kìnìyẹn tàbá ní gbogbo ìràwọ̀ méjèèjìlá ta ní anti clockwise ó ní ṣe pẹ̀lú time tán bí èèyàn òyìnbó á kọ time tán bí a tún kọ mínítì sí i hmm. táwa ní ní àwa ní astronomy astrology tá a fi ń wò pé kí ló ń ṣẹlẹ̀ nígbèésí ayé ni pé à á wo mọ́ǹtì tán bí à hmm. á mọ̀ pé òkè eléyìí Capricorn ni kí n fi ṣàpèjúwe mo ní àfa ọ̀rẹ́ mi kan tó dáa púpọ̀ ó dẹ̀ súnmọ́ mi ó wá dénjọ́ kan ní àfa òun eh, wò pé ègúndínlé kan wà fún òun tó ń bá dágbo láti sọ̀rọ̀ tó bá ti gbé máìkì dání báyìí wọn á gbàgbé gbogbo nǹkan tí wọn fẹ́ sọ ṣé wọ́n bí mọ́ ni àbí mo ní ẹ̀fún mi déètì ló bá sọ déètì mo wá rí i pé àtọ́wà mẹ́kúrì ẹ̀ ó wà ní sagittarius yóò máa rìn káàkiri ayé ni mo ní bọ́lọ̀ ṣe dáhìn ni tẹ́ bá ń lọ lecture ẹ make sure pé ẹjọ́ tí ń tẹ́ fẹ́ sọ dání torí pé tẹ́ bá débẹ̀ ó ṣe ṣiṣẹ́ gbàgbé gbogbo ń tẹ́ ń ṣe ẹni tí wọ́n bí tí àtọ́wà wà ní aquarius á mọ̀wé púpọ̀ táǹpé ni mercury ẹni tó ń bí tí mercury wà ní sumbula bí gbogbo àwọn tó ń bí láti 1960 61 62 63 ẹ wúrú bàbá wa Babátúndé Rájí Fáṣọlá ẹ wúrú bàbá wa tí wọ́n ń pàṣẹ rẹ́ẹ̀pù nísìn bàbá wa Abdulhakeem Gbajabi Amila hmm. gbogbo àwọn tó ń bí gbà yẹn rí pé ìmọ̀ tí wọ́n ní àtìwé tó ń ni wọ́n fi ń gbádùn ilé ayé làwọn náà fi ń gbádùn wọn nísìnyí torí pé gbogbo àwọn tán gbé láti 1960 61 62 63 64 mercury wọn wà ní mi wà ní sombola nbẹ àpè ní virgo wọ́n máa mọ̀wé gan hmm. èmi <laughs> èmi inú wọn ó wà ní aries ó máa mọ̀wé gan hmm. so tó bá ṣe pé ẹni tó yẹ pé àtọ́rọ̀ àbẹ́kù rẹ̀ ó wà ní tyros slow lẹ́la ni kò ní tètè yí ibọ̀ tó wá yé kò ní gbàgbé mọ́ ó la fi rí i pé ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé lẹ́yìn pé a ti bá wo formative productive àti harvest formative ni pé nọ́mbà wo ló ṣiṣẹ́ mọ̀ ọjọ́ ọ̀sán ńkọ́ nọ́mbà wo ló ń bá lò alẹ́ ńkọ́ nọ́mbà wo ló ń bá lò ẹni tó bá ṣí nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta tó bá jẹ́ seven ni ẹ ti mọ̀ pé lẹ́yìn bí spiritual person ni yóò máa láàlà tó lágbára ẹnìkan ò ní ṣẹ̀ṣẹ̀ tán jẹ nínú Islam ìmọ̀ ti kọjá bẹ́ẹ̀ tẹ́pẹ́ lórí orí ayélujára ló ti máa tẹ̀sí ní abroad wọn ni kò sẹ́ndì déètì ẹ̀ wọ́n dẹ̀ ti máa sọ pé nọ́mbà báyìí ló ń lò ìwọ ṣẹ̀ṣẹ̀ fẹ́ parọ́ fún mi ó ti mọ̀ pé òun bí wòlíì lòun òun á máa lálàá òun á máa ríran á máa rọ́jọ́ iwájú ó dẹ̀ máa mọ̀wé bọ̀tẹ̀ àwọn nǹkan tó lè ṣẹlẹ̀ sí onímọ̀ ìjìnlẹ̀ ni ó sọ nípa ẹ̀. orí ẹ̀ la fi rí i pé gbogbo méjèèjì láì kì í ṣe pé ẹlòmíì ibi tó tiẹ̀ ti ń kọ̀wéèsì àwọn èèyàn wá ní yẹ̀pẹ̀ níwọ̀ yẹ̀pẹ̀ lélẹ̀ wọn lè fẹ́ra òṣùpá ló máa sọ báwo lọmọ ṣe máa rí wọn bímọ míì òṣùpá yẹn ibi tó ṣùpá bá wà tó bá wà ní sàrọ̀tọ́ọ̀n ó wà ní omi ọmọ yẹn máa já láàánú èèyàn torí pé omi ni òṣùpá wà ẹni tó bí tó pé òṣùpá yẹn ó wà ní imlu aries tó jẹ́ náà ó máa ó máa just like uh, eh, soja àbí police bí ọlọ́pàá mm-hmm. ó máa burú díẹ̀ torí pé iná fáyà ló wà nínú òṣùpá ẹ̀ tàbá tó kúrò bẹ́ẹ̀ la máa lọ yànnàná báwo ni mercury ẹ̀ ṣe rí a lè gáìdì ẹ̀ a lọ síbi phenos zahira a sọ nípa ìgbésí ayé báwo ni ọ̀rọ̀ ìjẹ́ ìmu fún un wọ́n á kúrò bẹ́ẹ̀ wọ́n á lọ mars sáńpẹ́ ni mọ̀rí yìí téèyàn bá ní mars tó bá ní mímọ̀ jìnlẹ̀ kò tẹ̀ ní dààmú torí pé ó wò pé àbò ní malaria wá tọ̀ àwọn onímọ̀ lọ bó ṣe yẹ káyé rí nìyẹn tí ò bá sí wàhálà wọn lọ wo máàsì ẹ̀ pé bóyá ìgbà tán bí máàsì yẹn wà ní Virgo tí máàsì tó bá wà ní Virgo lọ́wọ́lọ́wọ́ yẹn ó máa ní malaria so malaria yẹn ẹ tó dẹ̀ ti ní mímọ̀ yóò kọ́ lògùn malaria ni yóò dẹ̀ lọ hmm. torí pé nígbà tí mo study astronomy with astrology teacher mi wá láti Egypt Cairo wọ́n wá lẹ́nìkan wọ́n fẹ́ gé ọmú ẹ̀ wọ́n ní kí ló ṣe wọ́n ní ó ní cancer of the breast wọ́n dẹ̀ dé ọ̀dọ̀ lecturer mi ó wá ní kó fún wọn ní déètì òun ó wá wo déètì ẹ̀ ó wá rí i pé mars ó wà ní Virgo obìnrin yẹn náà mars ẹ̀ wà ní Virgo ó dẹ̀ ti wà níbẹ̀ láti oṣù mẹ́fà torí gbà mí ó lè máa lò ju ọ̀sẹ̀ kan akúròǹbẹ̀ ìgbà mi à lo a month akúròǹbẹ̀ ṣùgbọ́n ìta àwọn èèyàn fẹ́ lò tó ṣù méje ní mass kò tètè lọ so lecturer bí kò pè wọ́n ó kò sọ fún un pé ẹ jẹ́ kó lọ lo oògùn malaria dáadáa kẹ́ tírìtì ọmú yẹn wọ́n bá tírìtì ọmú ló bá gbádùn tí ó bá jẹ́ mímọ̀ wọ́n gé ọmú yẹn dànù ni ní ibi tí mọ̀ dé nísìn. aláhàkọ́ kẹfẹ́ ah, ah, ọlọ́run mọ́sàjárí yìí pé o pẹ̀lú gbogbo àwọn àlàyé àtàwọn èèyàn nàná tẹ̀ yín yàn nàná fún wa yìí torí pé hmm, kọ́dà ẹ̀rí tèmi náà dẹnu lẹ̀ tí mo kàn rán gbogbo bẹ́ẹ̀ ti ń sọ <laughs> torí pé àlàyé ńlá ni o hmm, ọ̀rọ̀ ńlá sì ni gbogbo olólùfẹ́ wa tẹ́ wò wá ní bàbá aṣẹ́kù mọ́sán àjẹgùn mọ́kẹ́fẹ́rí àwọn là á ti ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn látàárọ̀ ẹgbẹ́ ti ń ṣàlàyé gbogbo bí ayé èèyàn ti rí ẹgbẹ́ wọn á mẹ́nu débì kan ibẹ̀ ni màá fẹ́ kí wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ńgbà tá a bá máa padà dé látòkè lọ́hùn nísìn <laughs> níbi wípé ẹnìkan yẹ̀pẹ̀ ni ẹnìkan iná ni ẹnìkan omi ni ẹnìkan kinní kan ni pé ah, pé iná àti omi bá fẹ́ra wọn ah, àìmọye ilé làwọn kinní yẹn ti bàjẹ́ nísìn tó pé wọ́n ti bàjẹ́ tó pé ah, ìyàwó àtọkọ tán ti fẹ́ra wọn látọdún lọ́nà wà bẹ̀rẹ̀ sí àwọn iná àtomi ni ẹ lè fẹ́ra yín kinní kankan kan àwọn bàbá wọn jẹ́ ìwà nísìn pé àwọn kankan tó ń bẹ tẹ́ pé ìwò wíwo kinní ẹ̀ kọjá pé iná àtomi wọ́n wo pé omi ni lóòótọ́ àmọ́ kàn báyìí iná ni lóòótọ́ nǹkan báyìí ṣe bẹ́ẹ̀ ló wà nígbà tí wọ́n bí kó tó pàmò sọ pé wọ́n lè fẹ́ràn àbí kí wọ́n fẹ́ mẹ́jẹ̀ mi ọ̀fọ́ sọ̀wọ́ torí pé kíni ẹnu oníkànlá àti gbọ́kàn àmọ́ ìjà lọ sókè lọ́wọ́n náà bàtà bá padà dé àwọn afáwọn mọ́sí wọn sí wọn kalẹ̀ wọ́n mọ̀ bá yẹn náà síwájú sí ẹ̀sùn ẹ̀kú kalẹ̀. ẹ káàmọ̀ wọ́n àsọ̀rọ̀ ètò yẹn tó wa Ramadan Kareem ètò náà la sì wà lórí ẹ̀ Ramadan Kareem náà la sì wà torí pé inú Ramadan àsìkò ẹ̀kọ́ ni eh, Ramadan fúnra ẹ̀ shahrul madrasa ilé ẹ̀kọ́ ni oṣù ilé ẹ̀kọ́ ni onírànà ẹ̀kọ́ la máa kọ́ ń bẹ̀ Hmm, bá a ti ń kẹ́kọ̀ọ́ bá ti kírun tá à ń kẹ́kọ̀ọ́ bá ti gbàwẹ̀ tá à ń kẹ́kọ̀ọ́ bá ti pinnu láwọn akẹ́kọ̀ọ́ bá ti lo ayé wa náà táàtá yóò fi ní dàrú mọ́ lọ́wọ́ hmm, ọlọ́run kó wa torí pé ayé ti kọjá káwọn èèyàn máa tàyàn lásìkò tá a wà yìí ẹlòmíà wo sùsùn àdíjú àní à ah! tọ́ba béèrè kí ni déètì ẹ bẹ́ẹ̀ tiẹ tọ́ba ti sọ déètì déètì fún àwọn bìkan bẹ nísìtẹ́ pé tọ́ba lọ bẹ̀ níjọ́ tọ́ba ti dé bẹ̀ wọ́n ti kọ́ gba information rẹ wọ́n gba ẹ bẹ́ẹ̀ déètì ẹ wọ́n gba kíníkan tọ́ba ti àgbà gbẹ kíní ni wọ́n gbé fún ẹni tó bí olùdarí wọn tí ẹ bá ti wá rí jọlọ bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ fún ọ báyìí wọ́n wá rò pé orí náà sí ọ kò dẹ̀ dínà ẹ̀kọ́ yìí lọ́kọ́ lójú ọmọ wa já lójú ọmọ lójú ọmọ fi ẹ fi ẹ jẹun kọ́lọ́ wọn sànù wa bàbá hmm, bí mo fẹ́ ká lọ nígbà tí mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ yìí náà lọ tàbí lọ́dọ̀ gbọ́dẹ́bẹ̀ o táwọn èèyàn máa ń sọ wípé omi iná Abdullahi ah, mina shaitan ar-rajim bismillahir rahmanir rahim èyí tá a fi dúpẹ́ fọlọ́run ni pé ọlọ́run tọ́ ànábì ní ìtìlúbìlì ilmi walau kana fi sin ẹ̀wá ìmọ̀ kódà bó jìnnà ju ṣáínà lọ ṣé àmọ̀kúrú mọ̀bá ẹ̀ máa wà lágbàlá ayé ẹ̀wòrú Ghazali bíi five hundred ló ṣe ó dẹ̀ gbogbo ní àwọn àwòfáàkì àwòfáàkì tó sọ lórí pé báyìí ni pé a máa ń wo mùsítẹ́rì èèyàn níbo ni júpítà ẹ̀ wà níbo ni múùnù ẹ̀ wà òun gangan ló ń kọ̀ntró obìnrin hmm. òṣùpá oòrùn àti júpítà ẹ̀ à á tètè wò pé kí ni tó bá yẹ pé omi ni à á lè gáìdì ẹ̀ lè bá fi rẹ́lùmí tó burú ọkọ bóyá tó ní sùúrù ni a máa ń pe kọ́mọ̀rù bóyá kó wà ní kánsà ti ìyàwó ó wà ní iblu ṣe ni pé ìyàwó máa burú jù lọ á hmm. ní ìyàwó ẹ̀ ló ń kọ̀ǹtró ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ hmm. tí wọn bá ní ìkọ̀kọ̀ ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run nípàdé wọn náà fi sọ̀rọ̀ nípa tá à ń pè ní kádàrà hmm. tí Islam fi wáyé nù láfi ládùúrà ẹni tá a wo déètẹ̀ tó rí pé zaalẹ̀ ìlànà ní Saturn wọn máa ń rìn fọdún méjì ó dẹ̀ já àfa wọn wá rí pé Saturn ẹ̀ ń conjoin there will be a lot of challenges wọn á tètè gáìdì ẹ̀ ó ní àwọn kúláwùsù méjèèjì ṣe wáyé á lè máa kà á àwọn àdúrà tó jọmọ́ protection a lè máa kà á kọ́ máa wò pé from one uh, to another ló fi ń sáré ẹ wo ìmọ̀ nísìsiyìí tó pé tá a bá sọ fáwọn ọmọ wa nísìsiyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa lọ sórí Facebook wọn lọ google wọn ní voidmo void àtàwọn àjọba àtàfà àti ọmọ eh, tó nílé kéwù àti tó nílé iṣẹ́ gbogbo alẹ́ ẹ̀ka àmọ̀ nípa ẹ̀ hmm. voidmo yẹn wọn ló máa ń sọ nǹkan tí ó dáadáa lẹ́ ẹ̀wọ̀n rúbù tá a dì tán ní on twenty five hmm. kò sí void ìjọ yẹn on twenty five yẹn ó jẹ́ moon in tyros hmm. sauru la ń pè ní arabic hmm. moon in tyros ó tún jẹ́ hundred percent bó ṣe wù kó rí kò ní ṣe dànù lágbàáyé torí pé ọjọ́ yẹn ó dáa ó ní mọ́ fi dáa tó wá pé void moon ni wọ́n máa dànù ni kò ní kò ní ṣe control mọ́ kò ní void fi burú èèyàn fẹ́ dá ilé iṣẹ́ lẹ̀ èèyàn fẹ́ ṣe foundation lé. wọn fẹ́ lọ bẹ̀rẹ̀ iléèwé kó má bẹ̀rẹ̀ nínú void hmm. wọ́n gbọ́dọ̀ sọ kínní yẹn kó sọ asúmọ̀ ní mímọ̀ wọ́n sọ pé ọjọ́ yẹn dáa kódà àwọn òyìnbó kì í ṣe táwọn kiri ẹ lọ wá wo wo time tí dá time tí mọ́lẹ̀ ní void ni a ní àti planet and sign tí void bá wà gbogbo iná tó wà ní sọmọ more than one twenty four thousand gbogbo náà yà á kú tó bá jẹ́ void kò ní tàn tí void bá kúrò lẹ̀ iná á tàn padà time tí iná tàn yẹn tó bá sáná sí nǹkan kò ní bàjẹ́ láéláé ó ní ọ̀pọ̀lọpọ̀ la máa fi ń advice pé ẹ súnmọ́ àwọn onímọ̀ ó fẹ́ bẹ̀rẹ̀ iléèwé ni ó fẹ́ bẹ́dálé kéwìlẹ̀ ni kódà òṣìṣẹ́ ìjọba ni wọ́n fẹ́ appoint yẹn bóyá May twenty nine káwọ̀ pé void wà ní tí mò fi wúlò nìyẹn láti mú advice ọ pé ẹ má fún ní certificate ló void kí hmm. wàá là má pọ̀ jù fún hmm. ìmọ̀ táwa nídìí nísìnyí nítorí mọ̀ ti kọjá hmm. bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bá ti sọ fún àwọn ẹ pé void mu void wọn á gọ́gọ́ ẹ̀ ọmọ tó ń pè ní void nínú àwọn ìmọ̀ tó ń wádìí inú ayé nísìnyí tó dẹ̀ ń lọ inú ayé tó pé kò sí tẹ́ fẹ́ mọ̀ nípa ẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ òní. Allahu Akbar ọlọ́jà rí i gbọ́ àbá pẹ̀lú ànábi lọ́dọ̀ ọlọ́run nípa ọ̀rọ̀ void tẹ̀ wá sọ yìí mo fẹ́ mo fẹ́ kẹ́ ẹ tún tàn mọ́lẹ̀ sí nǹkan kan bẹ̀ fún wa torí ọjọ́ yóò wá nísìnyí pé tí void bá wà ní àlèyàn gbọ́dọ̀ dáwọ́ lé nǹkan rí bọ̀ túbà tí void ọba sí ìgbà yẹn tá a bá dáwọ́ lé nǹkan rí àbá dín nǹkan rí ẹ dákun tó bá bí ọmọ sásìkò void ṣé void yẹn ó lè ní ìfẹ́ sí láyé ọmọ yẹn. Hmm. tó bá bímọ sínú void hmm. ẹni ẹni tí àwọn àgbàlagbà ọjọ́ òun lẹ́fẹ̀ẹ́fẹ́ àwọn ni wọ́n lọ àkọsẹ̀jáyé akíndékọjáyé òun mm, mm, mm. ní ọlọ́run pé ó bá kẹgbà àwọn àfáà wọ́n ti lọ wọ́n bá bí ọmọ gbà mí wàhálà ìfẹ́lẹ́ ìwẹ̀ ẹ̀forúkọ ọlọ́run bá ìwẹ̀ wọn la fi ní àyà ìrókíà wọn ni kò fi wẹ̀ ó lé nǹkan yẹn lè wẹ̀ dànù torí pé ó ń bọ̀ láyé ni kí ó lè má jẹ́ inú void ní wọn ẹ̀ nǹkan tí wọn fẹ́ bẹ̀rẹ̀ bóyá ilé ló fẹ́ dálẹ̀ wọ́n á fẹ́ ṣe foundation bẹ̀ kó má ṣe sínú void mm. torí pé mo rántí mo kẹ́kọ̀ọ́ lọ́dún náà lecturer mi wá ní ẹnìkan ó fẹ́ ṣe foundation lé òun dẹ̀ rí pé gbójọ́ yẹn void ni òun wá láti sọ fún pé avoid wà ó ẹ ṣe sún sí ìrọ̀lẹ́ kẹ́tọ́ ṣe foundation bọ́lá ní òun ti ṣe àdúrà ó dẹ̀ bẹ̀rẹ̀ ọ̀tún di bí oṣù kan kò wá mọ́ ó di bí oṣù méjì ó pa iléeṣẹ́ yẹn ó pa bẹ̀tì ó tún di bí ọdún kan ó tún padà wá ó tún jẹ́ the same inú void ohun tó advice ẹ̀ kókó báyìí wọn kọ́ léyìn dòní. n táwọn void ṣiṣẹ́ fún ni la fi ń pè void táwọn náà ni gọ́gù n táwọn ń pè ní nàyísí sẹ̀yídì hmm. tẹ́ pé àwọn ní nàyísí ẹlọ́mọdé àyè nàyísí ẹ̀sọ́ mímọ̀ ti débẹ̀ hmm. ẹlòmíì níbi tó ní mímọ̀ ìdí tó bá rí i pé kọ́mọ̀rọ̀ ó wà ní emlo ó wà ní eris ó ti mọ̀ pé jàgídíjà máa wà káàkiri lágbàáyé akíáfù pẹ̀lú ìrìn àtàsídẹ́ǹtì àti gbogbo nǹkan níjọ náà hmm. fúnra ọlọ́run ló ní ìṣọ́ ṣùgbọ́n ìmọ̀ ìmọ̀ tánàbí sọ ń gbà yẹn pé tlubal ilmi wala kana fi sin hmm. ìmọ̀ tí wàá kárí ó ti kọjá bá a ṣe ń rò nísìn mo fẹ́ bèrè nípa mẹ́kà tí bá gọ́gù mẹ́kà pé Saudi Arabia mẹ́kà bolo wà láì tiẹ̀ má sọ̀rọ̀ rárá gọ́gọ́ a máa sọ̀rọ̀ fún mi a ní assistant tó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ní ọ̀rọ̀ voidmore ká bá fi pamọ́ fún àwọn mùsùlùmí wa hmm. káàjẹ̀ kan mọ̀ pé ìmọ̀ ìmọ̀ kan wà níta tó ju gbogbo ìmọ̀ lọ káàjẹ̀ kan mọ̀ tó wá fi ń tàn án jẹ tán ríwájú tán rẹ̀yìn hmm. tẹ́pẹ́lómi lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá bí wọ́n á ti wo ibi tí mercury wọ́n wo ibi tí mùsùlùmí wa wọ́n wo uranus uranus olùdáwàlá káàkiri àgbáyé hmm. ó ti wà bẹ́ẹ̀ látọdún kẹfà a máa ń pè ní uranus in sauro uranus in tyros hmm. nǹkan fashion ó máa gbòde lágbàáyé ìyẹn la wà nú ẹ̀ àṣẹ gbọ́ nú ẹ̀ báyìí ni hmm. fashion ó máa gbàyé àrùn dẹ̀ máa wà lágbàáyé hmm. inú ẹ̀ náà ni gbogbo àrùn tó kọjá yìí dẹ̀ obìnrin ò ní ní tìjú wọn abúra sí òun lágbàáyé obìnrin àti obìnrin ló fẹ́ ṣe wedding wọ́n ṣe wedding wọ́n dẹ̀ rí ṣe hmm. so ọkùnrin àtọkùnrin ló fẹ́ ṣe wedding obìnrin hmm. tàbí bí bẹ́ẹ̀ ni àwọn ìjọ hmm. lótù wọn láwọn fẹ́ ṣe so ló dá gbogbo wàhálà lẹ̀ ìyẹn ni wúrà náà sọdún méje ló fi rìn ẹni tó wá bí tó wá mẹ́rin rẹ̀ tó bí ní 1962 báyìí wọ́n pẹ̀lú àwọn tó ń enjoy yìí lọ́wọ́ báyìí 1962 wúrà náà sì wọ́n kàn join wọ́n máa rí a lot of benefit so bó ṣe wà nìyẹn júpítà ọdún kan ló fi rìn fọdún méjìlá ẹ̀tàn bí júpítà ìwà làkúrọ́s júpítà wà bọ́ sàkúrọ́ oore tí ó gbà rí àgbà lọ́dún yẹn so tó bá jẹ́ tó kún tó ní mímọ̀ tó tó wá fi àdúrà kún á tó lè kún sí lórí so ìyẹn ni uranus ìta ń pè neptune ìyẹn máa ń júwe èèyàn bá wòlíì ọlọ́run hmm. neptune ló máa jẹ́ ká mọ̀ nígbà tó ń bí a pé neptune wà ní sagittarius hmm. àwa lọ wo sun ẹ̀ wà ní sagittarius wọ́n hmm. sọ time tó máa fi jẹ́ wòlíì fún ilé ẹni ọlọ́run ni a máa rí nǹkan tọ́lọ́run ṣe ń gbà mí direct dẹ̀ ni ó máa rí so ẹlòmíì neptune á níbi tó wà wọ́n sọ pé time àdúrà ẹni tó bá fẹ́ ṣàdúrà tó dáa lọ́wọ́ bí tí neptune ẹ̀ bá wà níjọ́ tán bí ẹ̀ wàá ṣọ́ neptune tó wà nísìn ìjọ ẹni kò bẹ̀rẹ̀ àdúrà kò sádùrà tó tọrọ náà tí ò ní gbà ìyẹn ni a fi ń wádìí neptune pé bo ni neptune mi wà gbà tán bí mi kí ládọ̀ ní fímọ̀ àsúnmọ́ àwọn onímọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ aṣọ́bi tí neptune wà aṣọ́bi tí pluto wà pluto ló máa ń rìn fún twenty years ló ń fi rìn tàbá rí i pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ká máa ní nǹkan square nǹkan sextile tó gbé tí ó bá sextile ìrọ̀lẹ́ látòkọ́ dé àlè rí tàbá ní nǹkan square bóyá òṣùpá wà ní aries hmm. lọ́wọ́ báyìí ṣẹ̀dẹ̀rùn pé pluto òun wà ní capricorn ọdún twenty years ló máa fi rìn kò ní pẹ́ kúrò mẹ́rin tí wà mẹ́rin láti bí seventeen years báyìí ìyẹn pluto ó dẹ̀ máa fi twenty years rìn àti rí i pé òṣùpá tó wà ní aries yẹn ó square pluto kéèyàn tó dáwọ́ lé nǹkan ńlá á jẹ́ kí òṣùpá yẹn kó ti rìn rìn bóyá tó bá jẹ́ twenty one degree ní pluto rìn kó jẹ́ kí òṣùpá eh, yẹn kó kọjá twenty one degree kan tó dáwọ́ lé nǹkan yẹn hmm. nǹkan yẹn máa kalẹ̀ torí pé kò ní affect ìmọ̀ yẹn so hmm. la fi sọ pé nǹkan square nǹkan sextile nǹkan ṣe orí mímọ̀ ni. bàbá ọ̀rọ̀ fọ́sàjà rí i pé ọlọ́ọ̀lẹ́bí lọ́dọ̀ ọlọ́wọ́ aláìlá ìlọ́lá wàláyà ah wọn àlàyé tẹ́ ẹ ṣe fún wa lé ní gbogbo àwọn tí ìwà ń le gan kálukọ́ máa wò ni pé ah báwo lèmi ṣe fẹ́ mọ ibi tí runners tèmi wà báwo ni Pluto tèmi báwo ni gbá báwo làwọn táwọn wìlìwìlì wìlìwìlì máa ṣàdúrà àsúnkàlùkù náà ní àsìkò gbígbàdúrà tiẹ̀ tó mú wá látọ̀run ah, ah! àsúnkàlùkù lásìkò gbígbàdúrà láìpẹ́ rẹ̀ lómi ìtọ́lọ́mù bá fi ṣe kò ń gé àsìkò gbígbàdúrà tiẹ̀ àdúrà tẹ́nìkan ṣe forty one days kó tó rí ìsìjàbà wọn á dẹ̀ sí láàrin two days adọ́lọ́wọ́n adẹ̀ fi tó fẹ́ adẹ̀ fi lè lọ́wọ́ bọ̀ tó ti ṣe kò ń gé àsìkò gbígbàdúrà tó mú wá látọ̀run ni ah! àṣẹ ìmọ̀ mọ tó ga jù ní ọlọ́run dákun musa sànù wa ọlọ́run bá ṣe dára fún yọ̀wá ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́ bàbá aṣọ wọn kalẹ̀ wọn àti ìlọ àmì ìjà dókè lọ́wọ́ náà ẹ̀sìn ẹ̀kú kalẹ̀. ẹ káwọn padà sórí ètò yóò tó wa Ramadan Kareem mo rò pé ń gbádùn gbogbo àwọn àlàyé tí bàbá àfàdúrà Sheikh Muhsin Ajagbe tí wọ́n ń ṣe fún wa lénìí tó ọlọ́run dákun kó sàlékún mímọ̀ fẹ́ nìkọ̀ọ̀kan wa náà àṣẹ ìmọ̀ nítorí dáa mo ní láti dúpẹ́ lọ gbogbo àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ tí wọ́n dúró tiwa tètò tọdún yìí náà fi bọ́ sórí afẹ́fẹ́ ọpẹ́ ní àkọ́kọ́ bẹ́ẹ̀ látọ̀dọ̀ bàbá wa Professor Ahmad Ọláníyì Salahuddin aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ Standard Insurance Consultant Limited tí wọ́n kalẹ̀ sí nọ́mbà tá three Victoria rubi ẹkẹ nílẹ̀ kí phase one ní àjà lọ́hùn Ọlọ́hun níjọ́ bàjẹ́ fún yín bàbá ọlànàbí lọ́dọ̀ Ọlọ́hun la ilaha illallah ó ti pẹ́ tí bàbá náà insha Allah táwọn bá ti àwọn máa dúró tiwa náà ni àwọn sì máa wà pẹ̀lú wa náà ni ọlọ́run dákun pọ́n ti ìpààyàn báyìí ọlọ́run jẹ́ mi yóò gùn fún wa o ọlọ́run bá a ṣe dáadáa fún yín apáda síbí apáda síbí àmọ́jọ tọ́ sí láéláé ọlá àwọn ẹni ọlọ́run. àwọn adúgbò làwọn ọmọ máa wa alhaji àwọn Kudrat kan nítorí tí wọ́n jẹ́ apàṣẹ àdínì ọwọ́ àdúrà dáwà foundation tí wọ́n tún jẹ́ ìyá àdínì mọ́sálásí wa ní ìlú ìbò lọ́hùn nílùú amẹ́ríkà lọ́hùn àwọn ìyá àdínì muslim association ní ìlú amẹ́ríkà ọlọ́mọba àdúrótì yìí ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run àti mọ̀mọ́ àwọn aráàlú àkàríjà sọ ọlá lu amẹ́ríkà làwọn náà kalẹ̀ sí àwọn náà tẹ́bù fún ààrẹ pẹ́tẹ́ wọn náà máa fún gbogbo àwọn tán bá wá sórí ètò káṣí máa fún gbogbo àwọn tán bá jẹ ìbọn wa lémi pẹ̀lú ògbọ́lọ́ ṣá àlá kódà àlejò wa ní àná ó yẹ ká fún wọn ní ẹ̀bùn ká fún wọn ní tẹ́ ìkẹun látọ̀dọ̀ bàbá wa Dr. ọlání sọláhùdín bàbá Professor ọlání sọláhùdín àmúlẹ̀ ní pẹ̀lú ògbọ́lọ́ ṣá àlá á fún wọn ní ìtẹ́ náà kí ọlọ́mọdé akọ́mọ́sàbà san bàbá lẹ́sàn-án rí ọlànàbì lọ́dọ̀ ọlọ́mọdé aláìlá ilọ́lọ́ mo wá tí màmá wa alhaja wa mansura tó lúwa tóyìn láti bá abẹ́kúta àwọn náà kásọ fún wa ọlọ́mọba dúpẹ́ fún yín o ọlànàbì lọ́dọ̀ ọlọ́mọ alhaja wa alhaja wa yásípẹ̀ ọlọ́mọba wa pẹ̀lú yín o ìyá wa dá morris lágbègbè ọlọ́mọba dúpẹ́ fún gbogbo yín ọlọ́lá hawla wàlá quwwata illa billahi aliyil asim àwọn tó ń fàṣikò yín náà kan sí gbogbo ẹ̀yin mọ́sálásí ńláńlá owó tí ọ̀nà yìí ò ní pọ̀ ẹni sá ti pè mí tẹ́ ẹ bá ti pè mí pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlà ò yóò àmọ̀ bẹ́ẹ̀ sí wọ́n sì máa sọ ẹ lórí sùnbì orúkọ tèmi náà alhaji abdulkari yusuf ọba ọwọ́ àdúrà náà ni ó sì ní nọ́mbà tẹ́ pè mí sí nọ́mbà tẹ́ pè mí sí wọ́n sọ fún yín láàárọ̀ ẹ̀kọ́ tó pé mo lọ nípa abẹ́rẹ́ tí mo béèrè ní àná àwọn tí wọ́n dáhùn ìbéèrè mi wọ́n pọ̀ dáadáa rẹpẹtẹ ṣùgbọ́n àwọn tí a mú tí wọ́n wá gba ẹ̀bùn wọn tó di ní bọ́yọ̀ làbọ̀ fara pẹ̀lú ògbórọ̀ ṣáláà a máa announce orúkọ wọn fún yín a sọ pé kí wọ́n á gba ẹ̀bùn wọn bọ́tì olóògbé ọlọ́run ṣáàlá o gbogbo àwọn tó ń gba tó ń gba ìbéèrè wa èmi ti pè wọ́n fúnra mi pé kí wọ́n máa bọ̀ wá sórí sùn láti wá gba ẹ̀bùn wọn tó bá dẹ̀ ti dé ẹ̀yin náà máa fojú rí wọn eh, nínú ilé pẹ̀lú ògbó ọlọ́run. ìbéèrè tòní rèé <laughs> mo lè ti sọ fún wa pé ká máa farabalẹ̀ gbọ́ wá sí táwọn afáàn ṣe fún wa nínú ọ̀rọ̀ tó máa sọ láti máa yọ ìbéèrè táwọn béèrè ìbéèrè tààrọ̀ yìí nì wọ́n kèfèrí wọ́n dákọ̀ wọ́n ní àwọn àràwọ̀ tó wà wọ́n sọ iye àràwọ̀ tó wà mélòó ni wọ́n pe àwọn àràwọ̀ tó wà tí ń kọ̀ǹtú ayé tí ń kọ̀ǹtú àwọn ènìyàn tí ń kọ̀ǹtú gbogbo nǹkan mélòó ni wọ́n pe ìsọpọ̀kọ̀ máa ka orúkọ wọn sásọyé tó jẹ́ ah fourteen ni wọ́n o sixteen ni wọ́n o twenty ni wọ́n o tí mo fẹ́ gbọ́ nìyẹn iye mélòó ni àwọn àràwọ̀ tó wà then wọ́n dákọ̀ àwọn àràwọ̀ kan wọ́n sọ wọ́n ní bí wọ́n ti ń pè wọ́n lédè òyìnbó wọ́n dẹ̀ sọ lárúbáwá wọn wọ́n pe ìràwọ̀ kan ní mercury mercury kí ni lárúbáwá rẹ̀ kí ni wọ́n ń pè ní èdè lárúbáwá mercury kan bá sọ pé mercury kí ni èdè lárúbáwá rẹ̀ wọ́n ń pè ìràwọ̀ kan ní jupiter jupiter yẹn kí ni èdè lárúbáwá rẹ̀ kí ni èdè lárúbáwá rẹ̀ so kò jù bẹ́ẹ̀ lọ àwọn ìbéèrè bẹ́ẹ̀ ta nìyẹn ẹ dáhùn rẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three orí ibi tẹ́ máa dáhùn àwọn ìbéèrè yìí sí nìyẹn ọlọ́run ọba àṣírí àlàfẹ́ nìkọ̀ọ̀kan ọlọ́run mẹ́bi lọ́dọ̀ ọlọ́run aláìláìláìláì bàbá Sheikh Muhsin Ajagbe kó tó di pé máa yọ̀ǹda yín gbàtẹ́ wá lánàá àwọn kan ń pè mí pé bàbá yẹn dákun kí ni nọ́mbà àwọn ọmọdé à ah, bàbá wà lè ní wọn sọ nọ́mbà àwọn fún yín fáǹfà náà tẹ bá fẹ́ pè wọ́n fúnra yín ẹ dákun ẹ bá mi sọ nọ́mbà yín fáwọn aráalé. Eh, nọ́mbà mi zero zero six two two five four five six four ẹ tún wílẹ̀ kan zero eight zero zero eight zero six two two six two two five four five four five six four five six four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 àmọ́ lọ́ba ìtọ́wọ́ láwọ̀ la pẹ̀lú ògo látùmọ̀ pàdé lórí ètò yìí kan náà ta kò ní Ramadan Kareem ma assalam wa ila liqa.